bàbá mi sì fi kọ ẹni tó jẹ́ pé òun gẹ́gẹ́ fúnra rẹ̀ lóde dòdò ọmọ sidik ọmọ ẹni tó jẹ́ olódodo Abubakar ni sidik ọmọ rẹ̀ tó fẹ́ àlejò àṣọlá àṣọlá òní Aisha táwọn ọmọ ẹni sidik kan torí pé àlámọ̀rí tó jẹ́ kí wọ́n sọ ìyàwó Aisha ní sidik kan kò tayọ àdámọ̀rí pé torí pé irọ́ tí wọ́n pa mọ́ kì í ṣe tiẹ̀ ọlọ́run bá ti sàfọmọ́ aisha látòkè sánmà bẹ́ẹ̀ lọ́run gbogbo àtàwọn èèyàn bá ń parọ́ mọ́ wa ọlọ́run sàmọ̀ sàfọmọ́ wa ní kò sẹ́ni tí wọn ò lè parọ́ mọ́ kò sẹ́ni tí wọn ò lè dáadáa parọ́ mọ́ ní pàtàkì jùlọ tí bá jẹ́ ọmọlúwàbí torí pé ó máa ń káwọn èèyàn la ó sì máa ń dùn wọn pé ẹ̀yin ṣe ń ṣe bíi saint báyìí saint ni ẹni tí èdè tó lọ́wọ́ wọn ọwọ́ ìwọ̀nba pé àwa ti ẹ̀ ń sọ́ra tó ń tí bàdẹ̀ ti ń sọ́ra tó náà tó túmọ̀ sí pé àtijọ́ síbi ẹ̀sẹ̀ ni. àmọ́ àwọn èyí tó bá fojú hàn nínú ẹ̀sẹ̀ àmọ́ ń sọ́ra fún un. ẹ̀sẹ̀ àmọ́ mọ̀ dá àmọ́ ń gbìyànjú ká mọ́ mọ̀ mọ̀ fẹ́ lọ́hùn. kó tiẹ̀ wá kù síbi àìrìn kórí ọmọ mi àmọ́ lọ́wọ́ èyí tá à ń ṣe àwọn èèyàn kì í fẹ́ bẹ́ẹ̀ wọ́n á máa wò yẹn bíi kó jẹ́ pé sóun nìkan ni ó ti pẹ́ tó ti rí bẹ́ẹ̀ ànábì sọ ọkùnrin kan yòókọ́ láwùjọ jùrẹ́jì ọkùnrin jùrẹ́jì sílọ̀n sílọ̀n àtà tó fi jẹ́ pé ó sì kórìíra wíwà láwùjọ àwọn èèyàn rẹ̀ nítorí pé wọ́n ń dẹ́ṣẹ̀ jùrẹ́jì dẹ̀ kúrò láàrin wọn ó dẹ̀ lọ bọ́ sínú igbó kan tó ń dá ọlọ́run ọba rẹ̀ sìn bẹ́ẹ̀ àwọn èèyàn àwọn pé kí ló tiẹ̀ máa ń ṣe léyìí náà sóun nìkan ni yóò sì máa ṣe bí ẹni pé òun nìkan ni òun nìkan ni lóbi náà sọ wípé sẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ló sì wọ́n bá yóò yá tó bá mọ̀nà tó gbà mọ́ ọlọ́run bá ọlọ́run ló fà wá àwọn tó fẹ́ mú wa lọ́wọ́ ẹ̀rígbà tí ọlọ́run fẹ́ fa jùráìjì lé obìnrin lọ́wọ́ sẹ́yìn mọ́ tó ṣẹlẹ̀ sí jùráìjì kò fẹ́ ká kẹ́kọ̀ọ́ mẹ́wàá ó ṣẹ̀yà rẹ̀ ìyá rẹ̀ wá ti ṣépè obìnrin yẹn tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ alágbèrè ó wá fẹ́ ó fẹ́ ó fẹ́ kán ó fẹ́ da àbà wọn ó fẹ́ kán àbà wọn sí aṣọ àlà jùráìjì ọ̀nà tó fẹ́ gbà nìyẹn ọ̀nà tó fẹ́ gbà ni pé ó fẹ́ ó fẹ́ kán ẹ àbàwọ́n sí aṣọ àlà jùrẹ́ẹ̀dì jùrẹ́ẹ̀dì jẹ́ sí náà sí náà lóòótọ́ ṣùgbọ́n nígbà tó náà lójú jùrẹ́ẹ̀dì ó ṣe déédé àsìkò tó ṣẹ̀yà rẹ̀ alágbèrè lóbìnrin yẹn ọ̀nà tó fẹ́ gbà náà ni pé òun ó parọ́ pé jùrẹ́ẹ̀dì gbogbo òun lájọṣepọ̀ ọjọ́ tó wá lọ sọ́dọ̀ jùrẹ́ẹ̀dì lóòótọ́ ó wà tẹ́ǹsì kíbi kú jùrẹ́ẹ̀dì wá bò òun lájọṣepọ̀ jùlẹ́jù kírun lọ́wọ́ obìnrin ìdè ó ń lọ ó ń bọ̀ ó ń ṣù ara rẹ̀ jùlẹ́jù sì ní ẹni ọlọ́ọ̀ni jùlẹ́jù ó ń kírun rẹ̀ lọ́nà kódà kò tiẹ̀ rí ṣùgbọ́n bàbá kan wà tí wàá máa ń sinmi lọ́dọ̀ jùlẹ́jù darandaran lòun ṣe àtúmọ̀ lọ pé jùlẹ́jù ti kúrò láàrin ọ̀yàn nínú ìlú ó ti gbọ́ sínú ìlú bíbá abẹ́lé yìí bá wá daran lọ tó daran bọ̀ yóò wá jókòó sọ́dọ̀ jù rẹ̀ yóò jọlọ jù. bàbá àwọn àtòbìnrin yẹn ìlọ̀rọ̀ wọn wá padà wọ̀ tí wọ́n jọ lájọṣepọ̀ ti sì ná. obìnrin bá dé àpòyẹ ah, náà wà òkè ìbáwọn náà nígbà tó wá bímọ wọn wá ní pẹ̀lú lọmọ wọn wá ní tòrẹ́tì lọ́pọ̀. jùrẹ́jù ló wá sọ pé ó lọ́mọ kó wá tó dìgbà yẹn ìyá jùrẹ́jù ti wá bá jùrẹ́jù ó ń kírun lọ́wọ́ ó ní rọ́bì sọ̀lá yóò mú ìwà sọ̀lá àti ìyá mi ló ń pè mí yìí irun ni mò ń kí lọ́wọ́ yìí èwo ni kí n ṣe ń bẹ̀. lẹ́bi kọ́ wa lẹ́kọ̀ọ́ ṣé ẹni mo sọ mọ́ ń tẹnu mọ́ kẹ̀kẹ́ fún wa pé gbogbo ń tábà fẹ́ fi sẹ̀sìn pátápátá ká mọ kájí ó jẹ́ à ń ẹ̀yìn ojú ọ̀nà ìmọ̀ òun ni ká gbà mú ta bá fẹ́ fi sin lọ́hùn. ìyá wa wá lọ́jọ́ kìíní ó ń kírun lọ́wọ́ á rọ́bì ummi wa salati ìyá mi ló ń pè mí yìí ilé lọ́wọ́ bá ní mò ń kírun fún yìí èwo ni kí n wá ṣe ń bẹ̀ báyìí ọjọ́ kìíní ó ń kírun lọ ọjọ́ kejì ó ń kírun lọ ọjọ́ kẹta ìyá tó dé jùlọ ẹ̀ kírun ló tó bá a ẹ̀rọ kókò pàrọ̀ wípé sinlọ́n sinlọ́n mi lóòótọ́ tó fi jẹ́ pé ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta orí pé òun sinlọ́n lọ́wọ́ nìyá rẹ̀ ìyàwó bínú tán pé àá mo wá ń jẹta òun kí òun lọ mo wá lánàá irun iná ẹ̀ ni mo tún délò ni mo tún pè ọ́ tó dáhùn à aláfúnmọ́ aláàtún mi tò náà ó gbọ́dọ̀ gbẹ̀mí rẹ̀ kó láyé àtàyọ̀rọ̀ ojú àìmọ́ lọ́sàáfì yóò rí fìtínà látọ̀dọ̀ àwọn alágbé àwọn obìnrin tí wọ́n fìtínà yẹn ìpè tíyà rẹ̀ gbé sẹ́nu. àsìkò apẹ́sìgbà yẹn lọmọbìnrin wa bímọ làwọn ìjọ nígbà ah, níbo ló ti rọ́ máa lè ọ̀sẹ̀ ni obi tún ni ẹ má dààmú jùrá èjì ló lóyún òun ló lóyún. ìgbà pé àwọn ẹni bíi àwọn ìtọ́nà wọn fẹ́ máa ń ta àlà sí aṣọ àwọn ẹni rí wọ́n fẹ́ máa ń pò wọ́n lórúkọ tí wọ́n jẹ́ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí. bí wọ́n ṣe kó ọlọ́kọ́ ogun bá jòrè yìí ó di gba ṣùgbọ́n kí ló bì mí àti yín pọ̀ kí ni mo ṣe fún yín. wọ́n ní àà ah, kì í ṣe pé ọ̀nà bóbìnrin ṣe sì wọ̀wọ́ lẹ́dẹ̀ẹ́tì mi tó bí ọmọ ìfún rẹ̀ jù mí yìí. Ah. ẹ yọ̀ǹda kí n kí n kí n kí náà fìlà araka méjì ìrẹ́jù wa ní kí n náà fìlà araka méjì ọlọ́ni láàlá bẹ́ẹ̀ka wọlé sàárẹ̀ àrídá ọlọ́run orí pé o ti sẹ̀yà rẹ̀ ọlọ́ni kọ́ lọ bẹ̀yà rẹ̀ náà ó wá bẹ̀yà rẹ̀ yà àkọ́kọ́ ọlọ́run ó owó ẹ̀sẹ̀ wa lọ bọ́ lọ padà wọ́n yẹn lẹ́fìlà rákà méjì ló wà lọ bá ọmọ òpóǹdó níjọ́ bí wọ́n fi náà ní o ó ní ọmọ tuntun yìí yàtí bẹ́ẹ̀ni àbòk tàbí bàbá ní àbí rọ̀rì ẹni tó bí mi gẹ́gẹ́ bàbá dáradára ni ọlọ́run ṣàfọ̀mọ́ rẹ̀ méjì bá ní kíákíá àkọ́kọ́ òun ni wípé àwọn èèyàn fẹ́ máa ń tako sí aṣọ ààlà ẹni tó bá jẹyàn dáadáa ọlọ́run ọba ni kó mẹ́gbà fún wọn. ẹ̀kejì ni wípé ìrun tó bá ti jẹ́ pé ìrun àkígbọ̀rẹ̀ ni náà fílà bí bàbá àbí èèyàn bá pè é èèyàn á máa dáhùn lórí rẹ̀ ó jà náà fílà yẹn ó lọ dá ìyá rẹ̀ torí pé ànábì nígbà tó sọ ìtàn ọkùnrin yìí délẹ̀ ànábì ni laukana jureju fakihan tó bá jẹ́ pé jureju tó bá jẹ́ pé alágbọ̀ yé ẹ̀sùn ni kò bá mọ̀ pé kò ń dáyà olóhùn ló tọ́ olókọ̀rẹ́ ti jù torí pé ìrun tí ń kí èyí sọ̀rọ̀ yẹn náà fìlà ní tẹ bá ń kí ọ̀rọ̀ yẹn lọ́wọ́ kí bàbá yín pè yín nígbà ọ̀ràn yẹn sí ni ọlọ́run ṣe lọ́ràn yẹn fẹ́yìn ó ṣe ọ̀ràn yẹn fóun gan tó ń pèpè wà ló kánà kó má jẹ́ mùsùlùmí ẹ̀ ní dáa lóòótọ́ bá jẹ́ pọ̀ ọ̀ràn yẹn. àmọ́ pé náfìlà ni tó sì jẹ́ òbí tí òun da sáǹdì wípé mò ń pè ọlọ́run á kírun lọ àbọ̀fẹ́ kí nǹkan ṣe wà á ti tó bá di ajẹ́ pé ni ẹ̀ jà náfìlà ẹ̀ lọ délé yòó lọ kó bí èyàn ó jẹ́ kèfèrí tó bá gbé èyàn ṣépè yóò mú yàn kódà kó jẹ́ kèfèrí so aṣọ àlá táwọn èèyàn bá fẹ́ kọ̀yàn lábùkù bí wọ́n bá wá àáfà tí wọn ò rí kan lábùkù wọ́n lè mú yàwó wọ́n lè mú ọmọ wọ́n sì lè mú ẹni lójú ọmọ kí o rẹ̀ yìí torí pé àbùkù tó bá kan ìyàwó ọ̀kọ̀lọ́kan àbí ojú tì ọ́ àbí ojú tọ̀rẹ́ rẹ olójú òtì ọ́ ìwọ gangan lójú tì torí bẹ́ẹ̀ nǹkan fẹ́ ṣe irú ilé ànábì ibùsùn ànábì ni wọ́n fẹ́ sọ di àyè dọ̀tí iná fi pamọ́ ìyàwó Aisha radiyallahu anha ṣùgbọ́n súnà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala oníkébi gbogbo táwọn èèyàn bá ti fẹ́ sọ̀yàn dẹ́gbù lẹ́lẹ̀ tó fẹ́ kẹ̀yàn lábùkù ọlọ́mọ ṣe bàrọ́ àfún yẹn bọ́lá ń ṣe ṣe bàrọ́ àfún Jurayj òun làná mi sọ pé lámìyàtà kálílà mùsùlùmá ìlà àfàlà ká bí ọmọ tuntun kó sì máa sọ̀rọ̀ lọ́jọ́ tí wọ́n bí ànábì ní ìrìn yẹn mẹ́ta sallallahu alaihi wasallam àkọ́kọ́ ń bẹ̀ ànábì Ìsá alayhi salam so ìyẹn kò ń ṣe kò ń ṣe mírèkù tó jẹ́ pé òun nìkan ló wà pẹ̀kúlẹ̀ sí òun sì ànábì Ìsá nìkan lọ́lọ́run fi yàn ṣe mùjísà lára rẹ̀ ànábì ní Ìsá ibn Maryam wabnu àti ọmọ tí wọ́n kílèmù tí wọ́n lẹ̀ mú Jurayj nínú ìwáyà kan torí kò ànábì ò sọ ẹlẹ́ẹ̀kẹta nu sọ̀rọ̀ Bukhari tàbí fún wa ṣùgbọ́n lórí ọ̀yà mi padà gbé pé wàṣáhìdé min ali zaliha wàṣáhìdé min ali zaliha ẹni tó jẹ́rìí ànábì Yusufu alayhi salam nígbà tóbìnrin yìí parọ́ mọ́ Yusufu alayhi salam pé ó fẹ́ sí òun lásán wò ni o ṣé ẹ mọ̀ pé ọmọ òpó ńlò kan náà ló jẹ́rìí ànábì ní mẹ́ta ni wọ́n so kìí sànẹ́bí isa nìkan lọ́nà fi yẹn fi mùjíza lára ẹ̀ sallallahu alaihi wasallam ànẹ́bí òun na ní ilé ànẹ́bí ni wọ́n fẹ́ sọ ibi ààyè dọ̀tí òun ni wọ́n fi kúùkù irọ́ mọ ìyàwó Aisha bọ́lọ̀ ṣe wá bá rọ́ a Jurayj ó bá rọ́ a ìyàwó Aisha náà radiyallahu anha ọlọ́ni àwọn tí wọ́n kúùkù rọ́ yẹn ó sì bàtàn ló ń kúrò àwọn tí wọ́n dàda parọ́ yẹn nínú yín ọlọ́run ní àwọn ọ̀túnbàtọ̀rù nìkan ikọ̀ kan náà ni wọ́n lára yín ara yín náà ni ọlọ́run wá sọ fún àlébà Muhammad sallallahu alaihi wasallam nínú sọ̀rọ̀ tó lọ ọlọ́run ní pé àwọn tí wọ́n dàda parọ́ ẹnu pé mo sọ pé àlèyé kù àlèyé tó rọ̀ àlèkẹ́dùn yọrọ ní gbogbo ẹ pátápátá wọn máa dáadáa parọ́ mọ́lẹ̀ ọlọ́ọ̀bà náà subhanahu wa ta'ala ó dàpọ̀ ó sọ wá kúrò ní ọlọ́ọ̀ni ọ̀pọ̀ oníkálọ̀ ọ̀tẹ̀ ó sọ wá kúrò lọ́wọ́ àwọn ọ̀nà pátápátá ó dàpọ̀ kó mọ̀ jẹ́ dáadáa parọ́ irọ́ tó jọ wá àti irọ́ tí jọ wá ọlọ́run dàpọ̀ sọ wá mẹ́rin ọlọ́run sọ fún àdúgbò Muhammad ọ̀wọ́ tẹ̀sí ní ẹgbẹ́ ara mọ̀ òbèlè àwọn tí wọ́n dàgbà pààrọ̀ rí pé ìṣẹ̀lẹ̀ yìí kò wọ́n sáà lọ́bì náà ara ń tẹ́sí ti rọ̀ lẹ́sí alẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam alẹ́bí ò nímọ̀ kọ̀kọ̀ sallallahu alaihi wasallam ọlọ́ní ẹlẹ́bí náà jẹ́ àwọn òbèlè àwọn tí wọ́n tí wọ́n kú kúrọ́ tí wọ́n gbé àdá pààrọ̀ wá ọ̀ṣùgbàtàn lè ń èèyàn kan lára àwọn kan lára ilé àwọn mọ̀lẹ́fì kì í sì ni wọ́n hu ọ̀rọ̀ yẹn níjọ́ yẹn ẹ̀rí kan ló sọ pé lincoln mọ̀lẹ́fì ti máa ń wà láwùjọ mùsùlùmí gbogbo ẹni tẹ́tí tọrọ bá ṣẹlẹ̀ kàkà kó ṣègbè fún àwọn mùsùlùmí ẹ̀rí pé ọ̀tọ̀ ni tí ó mọ̀ wí nípa àwọn mùsùlùmí mọ̀lẹ́fì kì í tí wọ́n bá sọ nǹkan tí ò dá nípa àwọn mùsùlùmí mùsùlùmí pé ẹ̀jẹ̀ awádìí o ẹ̀jẹ̀ awádìí dáadáa o kìí ṣe pé kọjá pé ọ̀dà bí wọ́n ti ṣe nìyẹn ìwọ́n bí wọ́n ti ṣe nù níjó ní gan àti tó ṣẹlẹ̀ ìwọ́n ló mọ̀ wá ká gbogbo ìtàn ọlọ́run ni ó sì gbà tó lé kàn àwọn ọ̀kan lára yín lẹ́ẹ̀ni látàkàbù ṣàrọ́rùn dákùn ọlọ́run ni ẹ mọ̀ rò pé aburú yóò padà tó fún un bàlẹ̀ owó ọkọ̀ yìí rọ̀ dàpọ̀ orí ló máa padà jẹ́ bàlẹ̀ owó ọkọ̀ yìí rọ̀ dàpọ̀ ọlọ́run forí bẹ́ẹ̀ fún gbogbo àwọn ẹni tí ẹ̀ yìí ọlọ́run lè kó lè mọ ẹ̀sìn bí ìmọ̀ lásàgbà nílẹ̀ yìí lódì wọn bó kálukú bá ṣe kọntribúùtì sí òun lọ́wọ́ bó ṣe sọ lẹ́tọ̀ ìwà ẹ̀fẹ́ rẹ̀ ọlọ́run wàlẹ́bí wàlẹ́bí ìtawálà sísọ̀rọ̀ òní ní ó ìlànà àbáàbọ̀n àbí tẹ̀lé àwọn tí wọ́n rú ẹrù ẹ̀ tán tán pé gbogbo wọn yìí ọlọ́run ìyá ẹ̀ta ẹ̀ ló tó di jẹ́rí òun ní sábà lọ́wọ́ sọ ìbọn kan yìí a rí ìtàn hadith rẹ̀ tó ti a rí ìyàwó Aisha fúnra rẹ̀ olùpadà ń sọ bó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ ìyàwó Aisha rẹ̀ di àlàáfíà ó bẹ̀rẹ̀ ó ní àlejò Muhammad sallallahu alaihi ìdá àrọ́gà àìyé kúrò jà táà lẹ́kìn súnà tí ò kọ́ mọ̀ máa ní pàtàkì jùlọ lẹ́yìn àwọn tó bá jáde sí oníyàwó méjì. mẹ́ta ni wọ́n àbẹ́ náà bá aláṣọ àtàrà kó fi ayé kó fi jẹ̀ rọrùn. ẹ̀ẹ́dẹ́yìn bá níyàwó méjì mẹ́ta nínú súnà tó jẹ́ pé ọgọ́rọ̀ ni òtí ò ṣe. ìdẹ̀tí nǹkan tó fà á òun ara tó fà á náà ni òṣì tó wà láwùjọ wa ó wà tó fà á. téèyàn bá níyàwó méjì mẹ́ta bá ti ń lọ pé ẹ̀ ń travel ẹ̀ kan àbẹ́ ẹ̀ méjì nínú súnà kí n máa fi níyàwó méjì gbogbo ibi tẹ́ ẹ bá ń lọ ẹ lójú méjì ẹ lójó mẹ́ta. nínú súnà tá ànábì máa ṣe ni pé ànábì ó mẹ́nìkan lọ́wọ́ kìí kàn wá sí pálẹ̀ tó kàn fi ìwọ lọ múra gbà nǹkan. ìyàwó Aisha ni táwọn ẹbí bá fẹ́ jáde kó ilé fẹ́ sí ìrìnàjò akọrọ àbẹ́yìnà àzùwájì ànábì ó ṣe kúrọ̀rù àlùkúrọ̀rù sẹ́wọ̀n kí mò ń sọ fún wa bóyá níjẹta àbáyọ náà mo sọ pé nínú tá a fi máa ń yanjú àlámọ̀ rí láàánà wà ń bẹ̀rẹ̀ ní ṣẹ̀ríà ó sì fi níbi tá a ti máa ń lò nínú tá a ti máa fi yanjú ọ̀rọ̀ náà nínú ṣẹ̀ríà náà ni àlùkùrà àlùkùrà níta ń pè ní kùrà ó ní wípé Yorùbá sọ pé kí wọ́n mú ajé ṣùgbọ́n mi ò rò pé gbólóhùn yẹn correct níbi tá a ti fẹ́ lò ètí màá fi ṣàlàyé fún wa tí ó fi yé wa ẹ̀rí pé níjọ́ ń tá a máa ń gbá bọ́ọ̀lù tí àwa ilé ibì kan wà báyìí ilé ibì kan wà báyìí àwa fẹ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù níjọ́ náà lọ́hùn owó tá à ń nájọ́ náà sílé kan náírà àkọ́bọ̀ ikọ̀ kan wà sọ pé èmi mú náírà ikọ̀ kan sọ pé òun mú kọ́bọ̀ bí ẹ bá jù sókè báyìí ẹni títí ẹ bá fi sókè òun wọ́n sọ pé kọ́rọ̀jà sáàmù àjásí pé òun ni ó kọ́kọ́ bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ọ̀dọ́ rẹ̀ ní bọ́ọ̀lù ó ti bẹ̀rẹ̀ so kí ni irú nǹkan báyẹn náà pẹ̀lú kọ́rọ̀ à bá a bá wá sí láàrin ìyàwó méjì pé à ah, àkọ́kọ́ ìgbà tí mo kọ́ ń ni tí mo sì láǹfààní kí mẹ́nìkan lọ́wọ́ ẹnìkan mo fẹ́ mú lọ ta ni màá mú lọ ìyáálé ní àtàlẹ́tọ̀ ah, wa mú lọ èmi náà ní kọ̀ọ̀kan lọ ìyàwó nítorí kí ni èmi mi èmi mi lèmi ṣẹ̀ṣẹ̀ dé èmi ló yẹ kẹ́ ẹ mú lọ ọ̀dà tó bá ti rí báwọn ẹ rí i pé ẹnì kìíní lọ́jọ́ ní ó kọ́ right ayé ẹ̀kọ́ tàbí ó ti ẹ̀wá dàrú mọ́ yẹn ọ̀dà ẹ̀yìn méjèèjì jà lọ. sẹ̀ńgbà tí a fẹ́ lọ mí nìsín ẹ ti kọ́ méjèèjì lọ́njọ́ ní àná ẹ̀ ẹ̀ kò tí ẹ̀wá sígbà láyè kẹ́ kọ́ méjèèjì lọ ẹnìkan ní ọ̀dà yìí ẹ kúrẹ́ àlẹ́ àfi yẹjú ẹgbẹ́ wọn. ìyàwó ẹ̀ṣà pé ànábì bá ṣe kúrọ́ à láàrin àwa àyàwó níjọ́ tá ànábì lọ sọ òde yìí ó ní fàkọ́rọ̀jà sáàmù sáàmù òun Aisha ló jáde jọrọ òun ló wá tẹ̀lé àlẹ́kọ̀ọ́ Muhammad sallam onígbà táwọn wa lọ ó ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ayatul hijab sẹ́mi aya hijab suratul azab ibẹ̀ lọ́lọ́ ti sọ fún jíṣẹ́lá muhammed sallallahu alayhi wa sallam ọlọ́ni yá ayu anabi kulli azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihinna. àáyà tọ́lọ̀ ń fi sọ ìjáàbù kalẹ̀ fáwọn obìnrin mùsùlùmí pé tí wọ́n bá ti ń jáde kúrò nínú ilé ọkọ wọn kí wọ́n múra kí wọ́n gbogbo ọ̀la àyà ìyàwó àìsàn ni pé lẹ́yìn ìgbà tí àyà ìjáàbò ti sọ̀kalẹ̀ òun ní ìṣẹ̀lẹ̀ tó ń sọ pé ànábì ń jáde ojú ogun kan náà lọ wípé tànàbí sọ̀nà lọ́wọ́ àṣàlà ń bá lọ sójú ogun ànábì ọmọ kan ẹnìkan lọ́dọ̀ àwọn alẹ́ rẹ̀ orúkọ ó pàdé bàbá fànàbì ní sọ̀nà lọ́wọ́ àṣàlà àti inú àti bàbá yẹn lànàbí ó ti máa làwọn wà máa gba instruction lọ́dọ̀ ànábì Muhammad sọ̀sọ́lá tó bá kàn rán jìdá ànábì náà gbọ́ sí fíwòjì sallallahu alaihi wasallam ìyàwó ayé ṣáà ní pé làwọn bá lọ pẹ̀lú àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam ó nígbà náà lọ́rùn òun gẹ́gẹ́ bí ìyàwó ń ṣe ọlọ́run fa ó àmì lò ó fi áúdàjì inú áúdàjì náà gbé òun sí ẹ̀mọ́tán pè ní áúdàjì àlẹ́ áúdàjì ní káàtì kíní tẹ́sí mọ́ wà wọn tí yóò nílí lẹ́yìn ẹ̀ iná pè ní cat lédi gẹ̀ẹ́sì ní lárúbáwá haúdà jù ni wọ́n pè inú bẹ̀ ìlìyàwó ànábì wà onífàṣẹ́bùnà la bá lọ títí àtà fọ́rọ̀dọ̀rọ̀ sọ́sọ́nà lẹ́gọ́sì wà ní tìǹkà ànábì parí ogun yìí tán àwọn wa ń sẹ́rí bọ̀ ibi tó àwọn ti ń sẹ́rí bọ̀ òní wàdànáwòlà àbẹ̀dàlùmọ̀dínà ti kọ̀ọ̀fìlínà àti súnmọ́mọ̀dínà ìbá nàbí ṣe níkẹ́ni kó pèpè nìyẹn sallallahu alaihi wasallam pè ní wọ́n bá pèpè wípé ṣe pé wọ́n mọ̀ ní stopover tí wọ́n mọ̀ dúró wọ́n á settle down wọ́n á relax so bẹ́ẹ̀ náà ṣe ń rìn níjọ yẹn wọ́n wá relax nàánú ìbákùn tó yá ẹja gbéra lásìkò tó fẹ́ gbéra yẹn ìyá Aisha rọjò aláàárín wọn lọ gbọ́ bùkátà ara bóyá ìtọ̀ àgbéga níbi tí wọ́n ti wá lọ gbọ́ bùkátà yìí ẹgbà àbí ọ̀sán kan wá sọnù lọ́wọ́ wọn wọn tètè lọ wọn ti padà débi tí àwọn èèyàn gádà sí àwọn èèyàn ti ń lọ wọn ti ń gbéra àwọn tí wọ́n ń wa haudat ìyàwó Aisha àwọn ti rò pé ìyá Aisha ti wà ń bẹ̀ ìyá Aisha sì ti padà lọ wá ọ̀sán tó bọ́lẹ̀ yẹn nínú ìwáyà mi wọ́n ní ọ̀sán òun ìyàwó Aisha serious pẹ̀lú wíwá wọ́n sì wá tí wọ́n fi rí ó take time torí pé wọ́n yà ni. so ibẹ̀ yẹn ẹ̀kọ́ wà ń bẹ̀ wípé àmọ́ yá nǹkan tá a fi máa ń sọ̀sọ̀. So ẹgbà rìwáyà kẹjọ pé ẹgbà tí ìyàwó Aisha sọnù tí wọ́n ń wá tí wọn ò tètè rí tí wọ́n fi já wọn lẹ̀ lẹ́yìn yẹn ẹgbà àjọ náà wọ́n ṣe kí ni wọ́n jà nínú ẹ̀rí nìyẹn torí pé ọ̀pọ̀lọpọ̀ wa nísìnyí tí ìyàwó wa bá sọ pé à òun dẹ̀ rí kìíní ẹgbà kan lọ́wọ́ ọmọ sọfíà kan òun wá bẹ́ẹ̀ lọ ya àwa gan lákọ̀ọ́kọ́ mọ bí wíwúrà dáadáa wò nìyẹn ó ṣàlọ́mọ ya bá ní hájà sí akálàṣà àwọn náà lè yọ̀ǹda bẹ́ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tá nínú àdìsí tó ṣàfihàn pàtàkì hijab nígbà tí ànábì pé tó bá dọjọ́ ọdún káwọn obìnrin nínú hadith Ummu Atiyya òní umirna wọ́n pa wá láṣẹ pé tó bá dọjọ́ ọdún káwa náà jáde ká lọ sí Eid kásìkò gbogbo àwọn obìnrin tí ń tún àwọn obìnrin àtàwọn ọlọ́mọdé àtàwọn arúgbó náà kájọ lọ kírun ọdún. wọ́n wá ń bèèrè lọ́wọ́ ànábì wa sallallahu alaihi wasallam pé tá a bá wá arúgbìnrin kan tí ò ní jẹ́ ìbáàbò. ìbéèrè yẹn ṣàfihàn pé àwọn ẹni tàná àwọn èyí jáde nínú ilé àti kí wọ́n wọ jẹ̀dúrà. tá a bá rẹ̀ nìkan tí ò ní jẹ́ ìbáàbò àlẹ́ mi fẹ́ẹ́ o ànábì ní kárọ̀ mọ ìyá rẹ̀ kan tí ó yà léyìí tí ó wọ̀ àmọ́ yá sọ. ìwẹ̀ tí ó ní tí ó pọ̀ ní kọ́tùnà kó kú. àmọ́ tó bá jẹ́ èèyàn fẹ́ yá náà ni tó wà ní súnà máa yá sọ yá sọ fún ẹ̀rí nù anabi ilé sọ́ba obìnrin ọwụwa si ẹ̀kọ́ tó wà ń yẹn ni pé àfi ọ̀ràn yẹn ni kóbìnrin bá fẹ́ jáde lólé kó wọ jẹ̀lúbà àtàtà mi sọ pé sọ̀rọ̀ yíyá èèwọ̀ ni kóbìnrin tí ò bá tí ó wọ̀ kó jáde àwọn obìnrin ni wọ́n ní ànábì ò ní kó jáde bẹ́ẹ̀ o sọ́dọ̀ bá àṣà ànábì ní fàlìyẹl bí so à ó tù ha ànábì ní kárọ̀ mọ́ ìyá rẹ̀ tí ó yà nìkan wọ̀ sọ́dọ̀ bá òun àlejò aláàrẹ̀ sọ́dọ̀ ìyàwó àṣà ni pé àwọn tí wọ́n ti ń wa áódàjì àwọn ò mọ̀ ó ní nítorí àyà àṣà ni pé nítorí ẹ̀fà ni pé sẹ́ẹ̀rí ń gbà yẹn ó ní àwọn obìnrin lára ó ní wàkánà nìsáwò ìdáàkà xìfáàfáàn àwọn obìnrin oníbọ́dì obìnrin oníbọ́dì irú ọjọ́ orí ìyàwó Aisha ní ọdún àkọ́kọ́ tàbí ìdílé ìdílé ọjọ́ orí ìyàwó Aisha kọjá mẹ́sàn-án sí mẹ́jọ gbàtà nàbí fi kó láyé gbogbo ọjọ́ orí ìyàwó Aisha kọjá mẹ́ẹ̀ẹ́dógún méjìdínlógún ọjọ́ orí ìyàwó Aisha jẹ́ méjìdínlógún náà sọ ọmọdún méjìdínlógún nìsín mélòó lára rẹ̀ tò wọ́n kéré oníjà náà àwọn obìnrin ò kéré lára nítorí pé kí ni ó ní ìlàkùnà láhàmù ìnàmọ akọlùlẹ olùkọta níta àdúgbò níta máa jẹ ìran oúnjẹ kan tí èlé jẹ kán máa tètè tóbi òun náà jẹ nígbà yẹn ó ní àwọn tó wà háódà jẹ lọ ó ní falamuyẹ sẹńkìrì lọkọọmọ xífàtàlẹ háódà حين رفعوه وكنت جارية جارية حديثة السن ìyàwó Aisha ni pé àwọn tó ń wa áódà jùlọ wọn filẹ̀ pé wọn filẹ̀ pé ó fúyẹ́ kọjá bó ti yẹ kó fúyẹ́ ó ní mélòó sí lára àwọn oníjọ́ náà ìyàwó Aisha ní mélòó sí lára àwọn oníjọ́ náà lọ́wọ́ pé ọjọ́ orí àwọn náà àwọn ṣẹ̀ṣẹ̀ ń lékún náà ní ọjọ́ orí àwọn kiri onígbà náà fàbá àfẹnù germany wàsáàrù àwọn bá múra fún mi tí wọ́n so mọ́ áódà wọ́n bá gùn ni wọ́n bá lọ ó ní fàwọ̀jẹ́tò àìkìdì ọ̀sán omi tí mo ń wá yẹn mo padà rí báàdà mọ̀sàmọ́rọ̀ ìjà iṣu fàjìtù mọ̀nàzílà wàlẹ́ ìsàbí àdá ìwàlà mùjíbùn mo bá débi tí wọ́n ti gbé wọn kó jọ sí ìbá fẹ́ nìkankan kò sẹ́ni mo fẹ́ pé kò sẹ́ni yóò dáhùn ó ní fa àmọ́ntù mọ́nzílì lẹ́bi ẹ̀kọ́ tó bí ní wàdàndàntù àdàkùn sàyẹ̀kìdú ni ọ̀yẹ̀ ìjìlú náà ìyá ìṣàlẹ̀ tí mo sáwà bí kan dó sí mò ń rú lẹ́mì mi pé tí wọ́n bá bí wọ́n ti ṣe ń lọ yẹn bí wọ́n ti ṣe ń lọ yẹn wọ́n á padà gẹ́ẹ̀tì pé mi ò nínú audaj wọ́n ó padà wá ìyá ìṣàlẹ̀ mo bá wà ń bẹ̀ onífàbáyìnà ànàjà àlìsà orí ìjókòó ni mo wà ìmọ̀ ń dìlé ibi àti bàbà tí wọ́n pa fún mi oníkọ̀ọ́lábà ni àìlè ìfàmìtì bó ṣe di pé òun kùn mí nù mo bá sọ̀rọ̀ the Wakani Safwan bin Mu'attab as-Sulami radiyallahu anhu ó ní bó ṣe di pé ọkùnrin tá a dárúkọ yìí Safwan bin Mu'attab as-Sulami ó ní ló bá dé thumma ad-Dakwan min wara'i jayish ní àtòhún àti Dakwan àsáwọn méjèèjì àwọn tó láàgì behind lẹ́yìn àwọn ọmọ ogun tó ń fi lọ́wájú àwọn yẹn ni wọ́n bá yàwá Aisha fa adìlàjà o ilẹ̀ ti sú fa asba inda manzili àfẹ̀mọ́júmọ́ gan-an kàwé la níbi tí mo wà fọ̀rọ̀ àṣàwádà ìsàn wọ́n bá rí pé ah, à dúdà àwọn èèyàn jọ pé èèyàn ló jókòó yìí ó jọ pé èèyàn ló sùn yìí fa àrọ́fà ní ìnàrọ̀ àlè bí wọ́n ti sún mi tí wọ́n wò mí níbi tí mo sùn sí ah! wọ́n sì mọ̀ pé èmi ni mo jókòó èmi ni mo sùn ó ní wakana ra'ani qabla al-hijab àti zakwan àti sọfwan bin mu'attal wọ́n máa ń rí mi tele ṣáájú kí a tó máa wọ̀ jáàbù obìnrin téèyàn bá máa rí kó tó wọ̀ jáàbù tó bá wọ̀ jáàbù tàbí bá ń lọ èèyàn lè mọ̀ pé lágbájá ni àwọn èèyàn ah, kò lè kó o mo mọ̀ ní o torí pé mo fi máa ń rí tẹ́lẹ̀ nígbà tí ò sì máa wọ hijab ìyàwó Aisha ṣàlàyé ọ̀rẹ́ tó clear àgbé ní tó jẹ́ kí Sofwan bọ́lá muhammad asulam kó tètè recognize mi ni pé a ti máa rí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú kí aya hijab tó sọ kalẹ̀ pé tó wọ̀ta. ó ní fa àrọ́fà nìyí ó tètè mọ̀ pé mi ni ìyàwó Aisha dẹ́kun. فقبرت وجهي بجلبابي mo bá da gbogbo aṣọ mi mo bá da bora wọ́n wà gbọ́ ọ̀yọ́ ìyá ìṣàkóso náà múra máa ka ìlànà kẹlìmà sọfúnwánù sọ kẹlìmà kankan mọ́ lẹ́yìn ìgbà yìí wọ́n lé àfẹ̀mí ìtùmí ni wò kẹlìmà ebi gún òfin tí ara mi gbọ́ gbólóhùn kankan míì lẹ́nu rẹ̀ gbẹ́rọ èsì ìsẹ̀rìyà yìí lẹ́yìn pé bọ́sẹ̀ mọ̀ pé mi lè fi ẹ ìyàwó àyíṣà inna lillahi wa inna ilayhi raji'un gbọ́nà tó jà lẹ́nu. ata àlẹ́ àrọ̀ ìlànàwó sọ̀fúnwán sọ̀kalẹ̀ lórí ẹ̀sìn rẹ̀ báyìí ó sì fa ẹ̀sìn wálẹ̀ fọwọ́ ti àhálà àyàdé àfọ̀rọ̀ ẹ̀sìn ó sì wálẹ̀ ìyàwó Aisha ni pé mo wá gun ẹsìn yẹn ọ̀rọ̀ kìtù ha fọ̀ǹtọ́làkọ̀ yẹ̀kúùdù bí ìrọ̀ ìlàtà àtà àtàyè nàbẹ̀jà ìṣà ó ní èmi ni mo wá gun ẹsìn òun ṣe pé Sọ̀fùwàn ló gun ẹsìn mo wá jókòó lẹ́yìn Sọ̀fùwàn Sọ̀fùwàn ló fa ìjà ní nǹkan ọ̀gùn yẹn lọ́wọ́ ó wá rìn nílẹ̀ ẹ̀lẹ́ títí tá a fi bá àwọn ọmọ ogun ní tí wọ́n wà. Radiyallahu anhum. Oníbàdàmọ̀ lẹ́zàlú mọ́rin. Nígbà tí wọ́n tún ti ní stop over mi, àyẹ̀sọ̀ wá bá wọn bò mí lẹ́nu stop. Ó ní fàhálàkà mọ̀ ní hálàkà. Ọ̀wọ́ fáwọn èèyàn rí pé Fúánù fa ẹ̀sìn wọlé lọ́wọ́ yóò ẹni tí ó sọ ibu ti sọ ibu lọ. two two kò bishop one ìgbà ìwé pé Aisha ló ṣe ní òun báwo èèyàn ṣe bẹ̀rẹ̀ nù ìjọrọ̀ tí ó wú bọ̀ nù ọlọ́run sábà ní kẹ́yìn àwọn Aisha ó ní wàká lẹ́bi ìtàwọ̀dá alẹ́ èfù àdìláyìn mọ́tò bẹ́yẹ̀ lọ́sọ̀rọ̀ sẹ́ni ẹni tó mú ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́. Abdullahi bùnú Salul lọ ọ̀bájì bùnú Salul òun ní àwọn ọmọ tráfíkì nígbà ọlọ́kọ́mọṣẹ́ wa ní mọ̀nà àgbà ọmọ tráfíkì ìgbẹ̀ tó Abdullahi bùnú ọ̀bájì bùnú Salul báyà lọ́wọ́ wọn bá sọ̀rọ̀ rẹ̀ nípa ìyàwó ẹ̀ ṣe pé ẹni tó ẹ̀ tó ẹ̀ tó So be waleti tawan kiboro ẹni sase ọlọ lórí Ọlọ́run gẹ́gẹ́ ẹ láàbù rí àwọn yẹn ìyá tí wọn ó jẹ ọjọ́ Ọlọ́run àgbákò ní wọn kìkì àbúlá ẹni ọba yìí lọ sàmì olówó àfọyọ ìyàwó àìsàn yìí ẹni tó ń wọ ọyẹ òun bẹ́ẹ̀ nìyẹn dín náà lè mú ìlànà adé náà àwọn. فكيف حين قدمت الشهر فشل ìrìnàjò wíkẹ́sì àti sírẹ́sì onídìbò kan ló fi dá ọ̀nà òyìnbó ìkọ́ àsáàdì lókè lá àṣàròṣe. àwọn yẹn ti ń sọ̀rọ̀ lọ àwọn yẹn ti ń sọ̀rọ̀ lọ yóò bó sọ pé ọlọ́rọ̀ àbí dídìdì mo ní èmi ò mọ kankan èmi ò fi ẹ̀gbọ́n kankan ó ní wọ́n wá yorí mo lè fi wájà rè á ní láàárín orí ọ̀rọ̀ sórí láì sàṣàlám àlótùfù lẹ́kọ̀ọ́ tó àrọ̀ ìlú ìlà ṣẹlẹ̀ ó ní kan tó kàkí ìsìn pé bí mo ṣe ń rí ànábì sọ̀rọ̀ láàrín sàlám bá ànábì ṣe rí lásìkò tí mo sì yẹn èsì bá ànábì ṣe máa ń ṣe ẹjẹ́ ló díẹ̀ kàpẹ́kọ̀ọ́ mẹ́ oko sọ àkóso àdúgbò kálukú wa bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn sọ pé àwà kí àwà kí á rí lábàá yẹn kọ́nà ọ̀pọ̀ oníkó wa ṣe bó tilẹ̀ bísí tó àbísí tó sẹ́lá lọ́pàá torí ẹ tí àwọn ẹ bá sọ pé òwà kẹrin òun sọ pé nǹkan kan òun òun ò sí ẹ sọ nǹkan kan kò ìfipá bí wá bá nàbí ṣe máa ń fi fóònù tó máa fi gbogbo bí ó ṣe wá àwọn tó wà ẹ ìyẹn ni wọn kárí ara ànábì sálà orí ànábì o tìrìpà náà gbọ́rọ̀ sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ ìyá àwọn aṣáà nìkan ni mo ń tọ́ olùkọ́ni kò ní ilẹ̀ ìkọlù ààyè rọ̀ sí islam fàyè sẹ́lẹ̀ fún mọ̀ yàkó ànábìkà wọlé sọ̀rọ̀ ọ̀sán ànábìkà ọdẹ sọ wípé lọ́la tó. Ewu ewu lẹ́yìn tó lẹ́yìn nígbà tá a bí ìlú nígbà tí a ń bá tó bí sọ rẹ̀. Nǹkan òbí wo ni wulẹ̀ kílẹ̀ kó ní ìlú. Mo lóbìnrin kan tó yẹ pé òun ò lè sọ pé ó rẹ̀ ń kọkàn òun báyìí bí ẹni pé kò gbọ́ pé wọ́n fẹ́ gbé kejì ẹ̀ bí ní pé ọ̀rọ̀ tó ń sọ yẹn ò fi ìkàlẹ̀ fún rẹ̀ o ọ̀hún ò ní fèsì ni. wọ́n ara yín sẹ́yìn wọ́n wá pẹ̀lú kò sí nǹkan tó kàn kò ní ní kọ́mẹ̀ntì lórí pé ó ń ṣe mí báyìí báyìí ní ṣe ó lọ́wọ́ kò ní kọ́mẹ̀ntì lórí. bọ̀ nígbà tá a lè sọ sọ̀rọ̀ láàbàlá a lè fi tòun bí kẹ̀kẹ́ lọ́rùn pa owó rẹ̀ ìdílé ìjọba wà lẹ́kọ̀ báwo lára yín ṣe wà òkè onígbòmọ̀ ìfọ̀rẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì èsì báwọn. Sallallahu alaihi wasallam níbi ọwọ́ parí ìgbésí ayé àtọ̀sán nígbà tí ìyàwó àìsà pé à ọ̀hún ànábì náà sọ gbàgbé kí torí bá tètè ń fọ̀ yóò sọ kitabi bẹ̀rẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ẹ̀kọ́ kí o lẹ́yìn ìṣúná yóò fi sọ̀nà kí bẹ̀rẹ̀ fi ń fọ́ lẹ́bi sọ̀nà bá lẹ́bi ìpínlẹ̀ àìsà náà wàá gbọ́dọ̀ wá bá ṣe kọ ìrìn àjò dáa wà lè wà torí ànábi ti ń gbọ́ nǹkan tí ò tọ́ please àtúnṣe sọ̀rọ̀ asalaamu alaykum kaifati kó lára yín fẹ́ o ó sì bá ṣe pé ó gba yẹ̀rù ó ní ìlẹ́bi yẹ̀rí mi ọ̀là aṣọ ìṣẹ́ ó ní ìkànnì nìkan tó òun rí ṣùgbọ́n òun ò fi ẹ̀kún nǹkan tó dà òun kà ó yà ó yà lọ́dún kí n àgbébọ́n. ó ní ata kọ̀rọ̀jùtù bá dàmà tafahatu ó ní ara gba ṣe bí ẹ̀mú wa jáde fàkọ̀rọ̀jà tù máa ń ó mẹ́mẹ́ sítáì obìnrin kan táwọn pè ní mọ̀mí sítáì àjọjáde ni ó ní gbàtà tó wá jáde ó ní wàhúwa mutabarisuna wàhúnna láàdà kòròjò ìlà lẹ́yìnlá ìlànà ìlú ó ní àwa jáde níjọ́ náà tá a jáde ó ní ààyè sì sábà jáde àyàfi lálẹ́ kìnìún yẹn sì wà ní Saudi dọ̀là ọ̀làhàlà àṣà twenty seventeen tá a sì láǹfààní àti wà lọ́wọ́ kọlọ́ba aláṣọ̀dàlà kọ́mọ̀ tó mọ́sà pa wíwà náà obìnrin ò jáde lọ́sàn-án alẹ́ ni wọ́n jáde mi ò lè sọ nígbà tí Eh, eh, crown prince àbí kí ni wọ́n pè é tóun dé nísìnyí o tó ń gbé oríṣiríṣi nǹkan wá o ṣùgbọ́n àṣà twenty seventeen ẹ lè rí obìnrin lárúbáwá tẹ́ ẹ bá fi obìnrin lárúbáwá níta ẹ lè àdá lárúbáwá mọ̀ yìí nínú kó jẹ́ òyìnbó tó wá ṣiṣẹ́ umura àti wá ṣe hajj tàbí kó jẹ́ àwọn ọmọ òbí ṣùgbọ́n àwọn lárúbáwá gangan wọ̀nyí jáde lọ́sàn-án gan àmọ́ tó bá dalẹ́ ẹ̀ẹ́dì wọ́n báyìí àwọn àtàwọn ọkọ wọn ń fọ̀rọ̀ wọn lọ́wọ́ báyìí àwọn fẹ́ wá ní lọ Ibi ẹ mọ̀ pé alẹ́ lásìkò kan ilé so tẹ́lẹ̀ kan fẹ́ shopping ní shopping kò kò síbi tí náà so ó ti wà tó pẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ orí ààyè sì àwọn bá jáde ní àwọn ti fẹ́ wá wọlé padà wà ámúrúnà ámúrúnà àwọn ìwà yìí ó ní balẹ̀ tí wọ́n ṣe ìṣesí wa ìṣesí àwọn lágbáwá jọ̀hún ni fi tàbárò sí kí balẹ̀ lẹ́gàn yìí ó ní tó bá jásí pé a bá fẹ́ dán tẹ̀lẹ̀ ní àmọ́ bá a ṣe máa ń ṣe fàkúlẹ̀ nàta àgbà káńtì àwọn nàta ìdá àìndàbòyútì náà fáńtọ̀ láwùjọ àná wà ó mú mùsùlùmí èmi àti ọmọ musa àlọ lórí tábà lọ. ó ní wàhíyà ibùdó ibùdó àbí rọ́ọ̀mù بن عبد المناف وأمها بنت صخر بن عامر قال أبي بكر الصديق ó ní ọmọ musa yìí tá à ń sọ yìí ó ló jẹ́ ọmọ fún rọ́kùn bùnà abdulmanaf wà ọmọ à ìyá rẹ̀ wá jẹ́ bíntu sọ́kìrì bùnà ahmed ó jẹ́ kọ́là fún abubakar sidik sẹ́ẹ̀mọ̀ wípé ìbátanjọ́ lòun àti aisha bá wà ó ní wahib nù a mr bùnà ustafa ọmọ rẹ̀ tó wá ń jẹ́ mr bùnà ustafa òun wà lára àwọn tó ń gbé ọ̀rọ̀ káàkiri abubakar sì ní fìdánsì ẹ̀ rọ́bì abáyé ó ní fa akbala ti ana fa mr kibla baiti a bá ń lọ sí èmi àti omi mẹ́sìmá ó ní àtiwà lójú ọ̀nà ilé wàkọ̀dì farọ́bìnà mi ṣáàrin náà gbogbo tá a fẹ́ ṣe àti ṣe tán ó ní fa àtàrọ̀ tí omi mẹ́sìmá fi mẹ́rìndà ìfì mẹ́rìndì à fàkọ́ọ̀lá tẹ́yì sá mẹ́sìmá ó ní ìyá mísọ̀wù bá sọ pé a ah, ti mísọ̀wù ti ta tí ẹ ti bàjẹ́ ó ní ah, fakultula bí sàmà kulta mo máa sọ pé gbẹ́mi ẹ dada irú ọ̀rọ̀ dáadáa wo la ń sọ yìí. àtẹ̀sùbánà rọ́jùlá ṣe ìdàbàdàn. mr tó ń sọ ìjagun bá dì ó fẹ́ máa bú ẹni tó jagun bá dì. ìyàwó Aisha ọ̀rọ̀ sẹ́wọ̀n pé ìjà ìyá Aisha ni umu mr wò ń gbé. ṣùgbọ́n torí pé ìyàwó Aisha ò mọ nǹkan tí mr wò ṣe. mr wò ní ó sì jagun bá dì kọ́ọ̀lù àákú wà lára àwọn tó jagun bátìrì òun ni Aisha fi ń dá umu mistọ̀wù láti pé má bu mistọ̀wù ẹni tó jagun bátìrì lẹ́mọ̀ lẹ́mọ̀ abú lẹ́mọ̀ sọ̀rọ̀ tí ó dá sí kọ́ọ̀lù àti àyà àyà àǹtá àwọn àlàmùtẹ̀símáyì mọ̀ kọ́ọ̀lù àà ṣé ẹ̀gbọ́n nǹkan tó sọ ni umu mistọ̀wù ló bi ìyàwó Aisha léèrè yẹn bí ṣé ẹ̀gbọ́n nǹkan tó sọ ni ìyá Aisha ni mọ́ kọ́ọ̀lù kí ló sọ qalat qultu wa ma qala olùfà akhbaratni bi qawli ahli al-ifki ibẹ̀ yẹn ni ummi mustaw ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ní tí wọ́n máa ń gbé ká ọ̀rọ̀ tó máa ń lọ mọ̀ rí ọ̀rọ̀ tó ń lọ rí fún àyíṣà ní fasidadatu mọ̀rọ̀ tí ẹ̀ pàlà rí ìyàtọ̀ tẹ́lẹ̀ oní bí àárẹ̀ ara mi ṣe bẹ̀rẹ̀ fi ń pọ̀ sí mi. onífàlà ọ̀rọ̀ jáàsù ilẹ̀ àbẹ́tì wàdàkọ̀lá aláya ọ̀sùn lè sẹ́lá dáàlì sálà mọ̀fún mọ̀kànlá kàìfà tí kùn. ó ní bára àwọn ṣe ti bára àwọn ṣe ti wíìkì tó tóun ti tí sickness òun ti pọ̀ sí yẹn òun wọlé lànà bíi bá tó wọlé tán ọba sálámà bó lára yé o. ó lànà bí o tó fakultu ìyá ìṣà náà fi wá mọ̀ pé ànábì ti ní information sí pátákítà ànábì fi ń ṣe báyìí ìyá wa ìṣà nígbà náà mo wá sọ pé àtàgàrì àti àbáwáyà sẹ́mọ̀ yọ̀ǹda kí máa lọ wa. tòfúnra ìyá wa gan ló béèrè pé ẹ kí máa lọ wa. قالت وأنا إليه أريد أن أستيقن الخبر من قبلهم ó ní tí mo dẹ̀ mẹ́sìn náà pé mo fẹ́ kọ̀ǹfàmù pé ṣíyàn bàbá àti àtúmọ̀ mi náà ṣe dọ́rọ́ gbogbo tí ń lọ lórí ọ̀rọ̀ mi. Nkọ́la ó ní fàájì ní Rasúlù Nàìjíríà Sálàm Àbẹ́gbà yọ̀ ní fàjìtù àbàwáyà fàkóńtù lè fún mi yá òmùmọ̀tà máa yàtà hajjá tó ń dáhùn ó lóun bá sọ fún màmá mi màmá ẹ dákun kí n lè sẹ́gbọ́n táwọn yìí sọ kọ́ọ̀lá ya bunayya awili alayka wallahi لقلما كانت امرأة قط وديئة عند رجل يحبها ولا درائر إلا كثرنا عليها ó ní mo ó ní ìyá ọmọ mi gbọ́ fara rẹ̀ balẹ̀ mo fi ọlọ́run bá búra ṣé mọ̀ Allah wa o ẹ wá tí ìyá tó bí ìyàwó Aisha sọ ẹ̀gbọ́n nǹkan tó sọ ó ní mo fi ọlọ́run bá búra kò sóbìnrin kan tí ó nífẹ̀ẹ́ ọkọ tọkọ rẹ̀ ó nífẹ̀ẹ́ náà àfi kí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ẹ̀wò bí tẹ́ gbé lọ. bí ẹni wípé àwọn orogún ìyàwó Aisha àwọn ni wọ́n hun Aisha lẹ́sẹ̀. ṣé kò wá sí ìrí bẹ́ẹ̀ lóòótọ́ ni ìyàwó Aisha fakultu subhanallah ìyá ẹ̀ṣà ní subhanallah nítorí wọn lẹ́kẹ̀ ẹ̀yìn ẹ̀yìn náà ti gbọ́ ọ̀rọ̀ ti tọ́dọ̀ sí náà àti mo ti lẹ́gbẹ̀ẹ́ àwọn alákọ̀ọ́dì tahadasa náà sùn bí hàdà ìyá àwọn èèyàn lè máa sọrú ọ̀rọ̀ yìí ṣá. قالت فبكيت تلك الليلة حتى أصبحت ونجنا mo sunkún tilẹ̀ ti mọ́ mo sunkún tilẹ̀ ẹjọ́ náà fi mọ́ ẹni láàyè ọkọ̀ ò lè dàbọ̀ omi ò dá lójú mi wọlá tẹ́sílù bí náwómi àtà àsùbáàtù àbùkì omi ojú bó ṣe létí òun ò ní tilẹ̀ fi mọ́ ilẹ̀ tó mọ́ báyìí ó tó sunkún lọ ní fàdá rasulullah sallam aliya fàdá rasulullah sallam aliya bin abi talib anabi wa pe ali bin abi talib anabi ni àti usama bin sayyid radiyallahu anhuma hina istalbasa wahsh lásìkò yẹn wá yóò wá fún anabi sallam anabi wa pa mi kì yẹsta abiru ma fi fìrọ ìhàlẹ ànábì wa sọ fún àmì kejì pé ṣé ẹ rí pé kí n kọ obìnrin yìí ojú wo lẹ fi wò ó sórí tó bá ti ń kàtàn tó bá ti rí pé lọ́pọ̀lọpọ̀ gbà opposite ibi tí Ali ibùnà àbí tọ́lé bá dó sí ibẹ̀ ni ìyàwó Aisha máa ń dó sí ara nǹkan tó fà á ni ànábì wa fọ̀rọ̀ lọ Ali ibùnà àbí tọ́lé àti Usama ibn Zaid ànígbà tá ànábì wá fọ̀rọ̀ lọ̀ wọ́n ẹgbọ́n tí wọ́n sọ ó ní Ali ibn Talib òun sọ̀rọ̀ onígbà tí òun fèsì ń tiẹ̀ ó ní. فأما أسامة أسامة قصر فأشار على رسول الله صلى الله عليه وسلم الذي يعلم من براءة آله ọlọ́wọ́ jẹ́ pẹ́ fún ẹ̀yin fi ọlọ́wọ́ ṣùgbọ́n mi ò rò pé ìyàwó aṣá tó tó bá wọn. wàbí lẹ́bi yá alámúlá kò fi nọ́ọ̀sì ìbílẹ̀ lùmú ti fàkọ́ ọ̀nà yá rọ̀ṣùlọ́lá àhálàkà wàlà náà alámú ilà àti pé ẹ̀yin òjíṣẹ́ ọlọ́wọ́ awara ará ilé àmọ́ wọ́n sẹ́ni na máa ṣe kébékébé dáadáa lábọ̀ wọ́n mọ̀ wà á mọ àlejò ìyàwó àìsàn àti ẹ̀rí àlè ìfẹ́ nígbà tí wọ́n sọ̀rọ̀ yà ìdọ́jẹ kìlá wọ ìwọ ni wọ́n là fún wà lè wá kẹsí pọ̀ tó ọ̀rọ̀ ń dọ́dọ̀ ìyá wa Aisha pé kọ́mẹ́ǹtì Ali ló ń nàbì kan ni èèyàn ni wọ́n wọn kì í ṣe màláíkà ntí máa ń dùn èèyàn máa ń dùn àwọn náà òótọ́ ìyá wa Aisha pé kọ́mẹ́ǹtì Ali ló ó sì wà lára mi tó já sí wípé gbogbo òpó náà nǹkan smooth láàrin ìyá Aisha àti Aliyu ibn Abi Talib. bínú ìlà ìtàlá tó bá dọ̀là á ka ìtàn yẹn tán. ẹ rí i pé ìyàwó àìsàn nígbà tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ó ní fa hálàkà mọ̀lẹ̀ hálàkà àwọn kan tara àtàn yìí sórí. àwọn kan tara rẹ̀ sórí rẹ̀ ọlọ́run sì ti ó fi kóríire bá àwọn kan nínú àwọn tọ́lọ́run fi kóríire bá oní Safwan gbọ́dọ̀ máa tọ̀ yìí torí pé tí Safwan tí ò bá rí ìyàwó Aisha ó ṣe é ṣe kí náà ọ̀rọ̀ yìí mọ́ jáde tí ò bá parọ́ ìyàwó Aisha ṣùgbọ́n èyí tí wọ́n sì ń sọ náà ni wípé àti Aisha àti Safwan ni wọ́n jọ wà lẹ́yìn wọ́n wá jọ dé létà sẹ́yìn náà ò ti mọ̀ pé bí ẹ ti jọ dé létà yẹn ibi tí wọ́n lọ nìyẹn ṣùgbọ́n alhamdulillah díẹ̀ ni nínú ọ̀rọ̀ Safwan gbọ́dọ̀ àtọ́ni ọ̀rọ̀ dúró lórí ìyá wa Aisha gẹ́gẹ́ fúnra rẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó sì ti bàrọ́ àfihàn Aisha. torí ẹ̀ gbogbo ibi táwa náà bá ń ta bá rìn sọ́tún tá a rìn sósì ká máa wẹ̀yìn wò. Ayat 11. Ayat 11. Ayat 11. não tá. Quatro. Quatro bonitos. làwọn tó yá sí pé ọba àbíwọ́ tó fi wọ́n lọ kó dáná kalẹ̀ ó wà ní kẹ́lọ́ bẹ́ẹ̀ sí wọn lẹ́yìn nítorí kékeré torí pé wọ́n gba ọlọ́run bá gbọ́. mọ́bìnrin ẹ̀ṣọ́ wa fẹ́ bẹ́ẹ̀ sí wọn lẹ́yìn ọmọ rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ ọmọ yẹn kéré lóòótọ́ tí wọ́n fà lọ́wọ́ ṣùgbọ́n wọ́n sọ fún wa pé ọmọ òkú mi ni. ṣe àwọn mẹ́ta tó fẹsẹ̀ rí mẹ́ àmọ́bìnrin nípa àrùn ìsọ̀lá sọ́ọ́ ọbọ tó jẹ́rìí jùláìj àti ṣáàlì ìgbèlè àdì ìgbàlẹ́ka wọ́n ní ọbọ tó jẹ́rìí bí àlẹ́bí yóòsù ọmọ yẹn ọmọ yẹn kiri ní ọmọ òkú mi tó àwọn mẹ́ta yẹn kò ní súnmọ́ sọ ọ̀nà àná. Ẹ yára bẹ̀rẹ̀ lórí. lọ́sàáwọ̀. tó bá kó owó obìnrin àbí owó yòókù ni àtọ́ bá jáde láàárín ẹsẹ̀ pé ń wò kú lọ́sàn-án àwẹ̀ ọ̀tọ̀ ṣùgbọ́n àwẹ̀ rẹ̀ gangan nǹkan kò mú àwẹ̀ rẹ̀ àyàfi ìdíbà àwẹ̀ rẹ̀ já àmọ́ iṣẹ́ tó ń ṣe nínú àwẹ̀ yẹn yóò kó bá àwẹ̀ yẹn ṣùgbọ́n kì í ṣe pé yóò já àwẹ̀ yẹn ṣe mọ̀ pé ẹ̀yin kíkọ̀ ẹnìkan wò kú ládàá àwẹ̀ yóò lè papọ̀ ládàá àwẹ̀ yóò lè papọ̀ tó kàn wà fún mi ṣùgbọ́n kìí pé àwọn èròjà bí ẹni tó sùn náà ni tó lánàá pé òun lájọṣepọ̀ lójú ọ̀sán ló sì sùn ara wa tutù tó lọ́nà pé ara àwọn tutù àwọn sì wálẹ̀ nǹkan tó ìsàrọ̀ rẹ̀ yóò gbẹ̀lẹ́ fún ẹ̀jẹ̀ nígbà tí ìgbà rẹ̀ wọ́n náà ọlọ́pàá ìṣẹ̀lẹ̀ wọn náà. níbèrè bèrè pé bisimilayi rahman rahim pé àkọ́kọ́ ni ó sọ ọ́pì fàtìhá àbí kèsì alasọ́ọ̀sì fàtìhá èsì ìsàlàfà àbúrò ẹ̀yìn àwọn onímọ̀ ìyapa lórí ẹ̀ àwọn kan sọ pé òun ni àkọ́kọ́ sọ́ọ̀sì fàtìhá bisimilayi rahman rahim ayé alákọ̀ọ́kọ́ ni níbi sọ́ọ̀sì fàtìhá àmọ́ kèsì ayé níbi àwọn súrà tó kù tẹ̀sí ogun súrà kọ̀ọ̀kan ló ní bísí náà nìké ṣùgbọ́n níbi sọ́ọ̀tì fàtíà bísí náà yọ ọ̀rọ̀ tí àwọn ọ̀gọ̀rọ̀ afá mú ọ̀gọ̀rọ̀ onímọ̀ mú òní gbé ara fàtíà òní bísí náà rà wọn ṣe torí ẹ̀ àlọ́bù wa sọ̀rọ̀ lọ́wọ́ àṣà ẹ̀ ti pé kíké lórí ìrun níbi sọ́ọ̀tì fàtíà ó gbọ́ sí ìpínlẹ̀ méjì ló wà àwọn tó bá gbà pé ara fásíà ni wọn ò kì í wọn ní ànábì onímọ̀tì ilà anahu yẹkọrọ àti àwọn àbẹ́ni ló ń kà jẹjẹ olùkọ́ àná tó fi ń kà. ṣùgbọ́n àwọn tí wọ́n bá ní kì í tara fásíà yóò ní wọ́n lè kì í tara fásíà ànábì èsì kà. ṣùgbọ́n ọ̀rọ̀ ni pé ara fásíà ni ànábì sì máa ń kà á lórí òun ilà anahu yẹkọrọ òun ànábì ó kà á jẹjẹ wọn náà وعليكم السلام ورحمة الله نعم ní gbogbo àwọn àdéhùn mọ́ wá tí ó sọ pé ìfàkùrẹ̀ á sọ àbẹ̀lẹ̀ kan sí ẹni tó bá ṣe lè ó ti fẹ́ bàbá kan sí ànábì fún bàbá kan ẹ jẹ́ kí n fọ́ lápẹ̀rẹ̀ méjì ká tó lè lọ sọ́ra tó bẹ́ẹ̀ ní ọjọ́ tí a bá ń gbé sókè ní ọdún twenty nine ṣàbán a ń pè ní yọmú ṣá ọjọ́ lèlejì tó amọ́dúnrún àti rọ́bì ọ̀làánú wo ló sọ pé ẹni ó bá gbààwẹ̀ lọ́jọ́ tó jẹ́ pé ọjọ́ lèlejì ni pé tá a rò sùn lónìí àbí àní rò sùn ọjọ́ yẹn ni pé tá a bá rò sùn yẹn a jẹ́ pé ọjọ́ àkọ́kọ́ Ramadan ló máa jẹ́ tá a bá rúṣù yóò jẹ́ ọgbọ̀n ọjọ́ Ṣàbán ọjọ́ yìí méjì àárín méjèèjì tó wà yìí tí èèyàn bá wá gbà àwọn ìjọ náà wọ́n ní wípé àmọ́ ìfọwọ́ yẹn á ti sọ pé irú ẹni yẹn ó ti fẹ́ bàbá àkọ́sí adẹ́gbọ̀ Muhammad sọ́lá ọ̀kan nìyẹn ẹlẹ́kejì ni pé tí èèyàn bá yẹ pèrò mọ́sálásí tí èèyàn bá yẹ jáde pé òun lọ nínú mọ́sálásí lẹ́yìn ìgbà tí wọ́n ti pè é àbúrò rẹ̀ sọ pé pàtàkì afọ́ àgbàlùkọ́sì ó ti fẹ́ àgbàlùkọ́sì méjèèjì yìí mo fẹ́ ká mú lọ́wọ́ oníbèrè wa ń béèrè wípé tó kàn ṣe àgbàlùkọ́sì lásán ni àbójúṣe ọlọ́run náà ṣé ànábì tó kàn ṣe ni àbójúṣe ọlọ́run náà kò fẹ́ lọ́run gbogbo téèyàn bá ṣe pátápátá tó bá fi yàgò ìdílé Muhammad sallallahu alaihi wasallam èèyàn ti ṣe ọlọ́run náà ọlọ́run bá dẹ̀ kì wá lọ ọ̀lùyàgbọ̀ ìlẹ̀bí ilẹ̀ yòókọ́ọ̀lì ìlẹ̀ àmì ọlọ́run ní kí wọ́n sọ́ra gbogbo àwọn tí wọ́n bá ń ṣe iṣẹ́ tako táàlẹ́bí pàṣẹ rẹ̀ àrùtù sí ìgbà òrùbí ìlẹ̀ tó ń ọ̀rùn sí ìgbà òrùn àbáàbò àlè gbogbo ẹ tó bá ti ń yapa àmẹ́bí tó máa sọ̀rọ̀ tí èèyàn bá ti yapa àmẹ́bí tó ti yapa lọ́wọ́ àgbẹ̀rẹ̀ asọ̀ lọ àgbẹ̀rẹ̀ asọ̀ ọmọ ìyàpá àdẹ́bí o ìmọ̀ ti yàpá àdẹ́bí o ti yàpá ọ̀rọ̀ ìsìlámù. Done. sí ìkàtà tí ó wà lákọọ́lẹ̀ pé èpè ní bàbá tí àdá lórí ẹni tọ́lọ̀ ọba tí ó ṣe pè bẹ́ẹ̀. but kíkà máa gbà pé tẹ́lá ti kàdà bàbá tí àdá ẹnìkan bàjẹ́ again àti àṣàdúrà o àti àṣepé o kò sí àyà quran kankan pé pé àmọ́ fi ṣépè fún yẹn àbí àbí wọ́n ṣàdúrà fún yẹn àwọn sọ pé abẹ́ sípè fún yẹn àwọn sọ pé bísílà ìtàn bàbá tí a dá torí bá ń tó pèsè kò lẹ́yìn. ẹgbẹ́ ìjọba ètò ìgbé bá aláǹsà àdúrà fún ẹ̀ náà bísílà ìtàn ìlú àti ilẹ̀ kan náà wọ́n náà kọ́ kò lẹ́yìn. àyà kùránì orí ló wà níbẹ̀ kíkà ló wà fún káta lórí ẹ̀rọ káàkà káfí gbára wa sọ̀rọ̀ káfí fi lọ sí àfúrà wa àyè kì í ṣe pé àyè kì أو لا. Jazakallah khair. Oníbèrè ń bèrè pé tá a bá fi kúrò àyè ojú àlámọ̀rí láàrin àwọn obìnrin wa nígbà tá a fẹ́ mọ̀ lọ sí òde ó wá béèrè wípé ṣé ẹni tí sáàmù rẹ̀ bá jáde lélẹ̀ yìí tí a bá fẹ́ travel next time ṣé àákò kàtì àákò mú náà lórí àwọn tá a fẹ́ ṣe fúnra ọ̀hún rárá òun ti lọ sí ẹ̀mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ fún mi ó ti lọ sí ẹ̀mí nǹkan òun náà sùn ni àwọn mẹ́ta tó ṣẹ́kù á sì kúrẹ́ àbáwọn ẹni tí ẹ̀ náà bá jáde ló so ó ń rọ̀ jẹ́ pé kórè àdá fi to áùtì mẹ́rin lẹ́yìn áùtì ẹlẹ́ẹ̀kẹrin kò ní ti kò ní di kórè àmọ́ àbí mẹ́ta gan kórè àmẹ́ta ni ìgbọ́ tẹ́fà ti ṣe ẹnìkíní ẹnìkíní jáde ẹnìkíní jáde ẹnìkíní jáde ẹnìkíní gbé aṣọ kó nìkan ló kù tí o ti lọ tó o lè ní kórè àmọ́ àwọn mò ń wò lọ. ṣùgbọ́n tó o bá ti wá lọ́dá ti dé tábàgbọ́n fẹ́ lọ mí ẹni àkọ́kọ́ lápadà sí ọ̀dọ́ rẹ̀ báyìí. kò bẹ́ẹ̀ náà ni òyìnbó ṣe ó lè dàrú mọ́yàn lọ́wọ́ pé kásán ó fẹ́ gbà bí lóyún afẹ́ fẹ́yàwó lè sùn bí lóyún ọwọ́ afẹ́ fẹ́yàwó tẹ̀ kó sì ti pẹ́ ọkàn fẹ́ kó méjì papọ̀ lẹ́ẹ̀kan náà ni tó bá wá ń fẹ́ obìnrin méjì lẹ́ẹ̀kan náà nàám lọ́jọ́ kan náà níbo ni ó ti bẹ̀rẹ̀ kí ni yóò ṣe yóò ṣe kúrà tó bá rí àtọ̀ ẹni tí ẹ̀ bá kọ́ jáde o òní ọ̀kọ́ lójọ́ méjì nàám ẹ̀mí bí lóyún yìí yóò wà yóò tó àjò rẹ̀ ṣe é pé tó bá fẹ́ fẹ́rẹ̀ kejì nìkú kò ní ìdíkó ṣe kúrò àmọ́ lẹ́lẹ̀ kejì ẹ̀ tó wà fẹ́ ìwọ ọjọ́ méjì ìjẹ ti pé yóò sì bọ́ sí ọ̀dọ̀ ilé yóò fi ọjọ́ méjì rẹ̀ tó ti yé báwọn. ẹ ò bá lọ́wọ́ tẹ́lẹ̀ lọ́gbà béèrè rẹ̀ ìmúlẹ̀ fẹ́ fún mi last question so fún mi tó bá ti fún mẹ́jọ mú ọlá amúṣọ bẹ́ẹ̀ fọ́ náà lánàá náà ẹni ojú rẹ̀ tó fún ìwé àti ìwé àtẹ́jẹ́ àìsàn àkúdáyà odidi ọ̀rọ̀ ní ẹ̀bẹ̀ ṣé àti sọ̀rọ̀ àkúdáyà níbi ìtẹ̀sí lẹ́nu gbàtà bẹ ìtẹ̀sí ìlànà ọ̀sákúdáyà kúmọ́ ọ̀sákúdáyà ẹ mẹ́jọ mẹ́rin náà àtẹ́ẹ̀ká ti náwó wọn níbi ẹ̀mí bèrè náà ó yá

ọlọ́run mọ̀tí wálé tí ó mọ̀ débi òye ẹ̀rí obìnrin ọ̀rọ̀ wọn ẹ̀lẹ́gẹ́ yìí ó ti ra àmútirakíní àmútirakíní àmútirakíní ẹ̀fílẹ̀ ìbúrúkẹ́ ẹ̀fílẹ̀ àmọ́ ibi tí wọ́n ti sọ ìwé òye ti àrẹ̀. ṣùgbọ́n tí èèyàn bá rí èyí tó dáa nínú wọn òun náà ṣe òun lánìyàn kó fẹ́ fi gbà wọn lọ́wọ́ ẹ̀ lọ́dẹ. èyí tó bá dáa nínú wọn náà ó ṣe é ṣe fọ́nà wọn àbẹ́ ó kéré nígbà tó máa ṣe fọ́nà wọn. obìnrin ó kéré nígbà tó máa ṣe é nítorí àbá ẹ̀gbọ́n torí yóò padà di pé lẹ́yìn ìgbà tí mo bọ̀ òtítọ́ jìyà tán. ilẹ̀ tí mo bọ̀ òtítọ́ jìyà oríṣiríṣi òun ni ẹ̀ẹ́dẹ̀ àyàlí tí o mọyọ owó mi ló lé yìí. nítorí ẹ̀ ni wọ́n ti máa ń sọ́ra sí i. tẹ́wárí owó á dáa níwọ̀nba tí èèyàn bá jẹ́ pé ẹ tó rẹ̀ tó síbò náà fẹ́ pé ìtújú ojúṣe tiẹ̀ gàgà fẹ́ kó ṣe ara ilé rẹ̀ ní fi kù ọ̀rọ̀ òdò sọ ó sì yẹ kí n tẹ́ ẹ sílẹ̀ lápẹ̀lú ìkù ẹ kó wa láràn lẹ̀ ìyàwó ọlọ́ra pọ̀pọ̀tọ̀ ṣé ìkan náà lè pọ̀pọ̀tọ̀ àtàlárùn èwo ló pọ̀jù owó pọ̀pọ̀tọ̀ kan ṣùgbọ́n tẹ́ ẹ lọ fẹ́ tó kù lẹ́ni tí ò sí ọ̀rọ̀ òdò sọ báwọn àbí àmọ́ owó tẹ́ ẹ kan lẹ̀ sílẹ̀ gan kọ́ra pọ̀nmọ́ kọ́ra sáwá pé àkọ́ra kò ní kò ní gẹ̀ ẹgẹ́dẹ̀ òun wá fowó fún un kóra lára tẹ́ ẹ mọ̀ pé ẹbí ò lè jápọ̀ rẹ́jà ẹbí lè ní wọn fúnlẹ̀ èló lọ́mọ fúnlẹ̀ sọjẹ́ tó ọmọ fúnlẹ̀ káwọn èèyàn so kódà bó gbéyàwó yẹn bá lóyún tí ó bá máa ṣe sọ́dọ̀ èèyàn ẹjọ́ jẹ́ pé èyí tẹ́yìn ó máa ṣe èyí tẹ́ pé tẹ́ ẹ bá rò síta àwọn èèyàn kì í pé àwọ̀dá àgbẹ̀ try ẹ̀ try náà ṣùgbọ́n àwọn obìnrin ló bí máa ń ṣe nìyẹn wọ́n lẹ̀ táì ní kí ni wọ́n á lọ pé àgbẹ̀ èyí ẹ̀jọ̀ tẹ̀ ẹ̀bọ̀ ẹ̀fí three thousand lẹ̀ ẹ̀ wá ń pè ó bẹ́ẹ̀ owó lẹ̀ three thousand tọ́ka sọ́káwó pa ń tọ́kọ́ sọ́káwó pa ń jẹ sọ́ra pa ń ẹ sì jẹ bọ̀kọ̀tọ̀. tó wọ́n sọ pé pé ẹ̀ tó ọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ yóò ṣọ̀rọ̀ amálẹ̀jù wọn ni kò sábúrú bíi tọ́nà bá ti wọlé tó ní tí wọ́n ná kéèyàn náà ẹjọ́ yẹn ṣùgbọ́n ẹ ti ṣe déédéé pé ká sọ pé kò ní ní tí mo fílẹ̀ ọ̀sẹ̀ tí ó pọ̀ pé mo fi nǹkan báyìí lẹ̀ tí ò ní fi mo kárì ẹ gbọ́dọ̀ fi lẹ́sà dùnkà ọlọ́run bá aláṣọ ọ̀tàlá kámẹ́dẹ̀ tó tẹ́ ẹ bá wá kọ̀kẹ́rá ìfẹ́ ìfẹ́ yóò jọ bí ẹni pẹ́ ìgbéde orí tọ́nà tó fi àwọn so ẹ ẹ àti mi ò mọ bọ́lọ̀ ti sún wọn bóyá ní bí wọn ní mo ṣe ní òfin wọn lọ́rùn mi tí má sáà mú nǹkan báyìí ìwé tí wọ́n jẹ́ ìsọ bá wọn fẹ́ ẹ̀fẹ́ oúnjẹ tí wà àfílẹ̀ àwọn èèyàn rẹ̀ pé àbúrò kò sí nǹkan kan ọlọ́run sàánú èyí lọ́lọ́run sàánú orí tọ́lọ́ bá ti fi àwọn oníyẹ̀yìn náà lọ́run ti fún ẹ̀ ọmọlúwàbí ló fẹ́ràn níjọ́ àná ìwọ́n ló ń bínú kékeré gbàtọ́ ọba fi kú o tó o bá gbọdọ̀ ti rí kọ́kọ́ gbọ̀kọ̀tọ̀ ẹ̀jẹ̀ owó aláàrọ̀ mo kú aláàrọ̀ nípa ẹ̀sìn ìwọ ló ní apárí ẹ̀ ó sì gbà ọwọ́ àfọ̀dé bẹ́ẹ̀ pé yorùbá sọ pé òbí nìkan ní òòjọ́ àbí ọlọ́ọ̀bà wọn sọ̀rọ̀ gbogbo àwọn tọ́lọ̀ bí wọn tó kéwàá wọn ní wa ọlọ́ọ̀bà sọ̀rọ̀ dẹ̀ nìyẹn àwa náà mọ̀ sọ̀rọ̀ dẹ̀ nìyẹn lẹ̀ wọ́n السلام عليكم ورحمة الله وبركاته